الشيطان الرجيم بسم الله هم وأزواجهم في ظلال على الأرض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

عباد الله الكرام وبدي شاء الله سبحانه وتعالى ويوجما vile tavyojima iwishujima allahu hamukaloyima dunyo alokichonga kalola alqurani yangama duwe komana imini ramadan nolomela ko akutiyudu ekewa iye ọdọ fourteen forty ekiti déédéé pa gregorian calendar ìyẹn ṣe fourteen may two thousand nineteen karatọ́ adébí súrẹ́tù yasin aya fifty five eh, ẹ̀ ṣé wọn kọ́ mẹ́gọ́ ìyọ́ ọ̀nà alẹ́ àkànyàkì adọ́mọ́mọ́ bókè ṣojúẹ́ gbẹ́tì ọlọ́run àpọ́ pàlùkọ̀ yọ àpò yí pàmàlẹ̀ èyí ní kìdẹ́ aláwọ̀ akàwọn wa ń bí kì sàmọ́mà alìjánà aláwọ̀ ẹlú ẹjọ́ mi kẹmọ́ akọ́dà mọ́mà alìjánà mọ̀ ẹ̀yẹ yóò pẹ̀lú ẹni àpò kẹmọ́ àdúsọmà alìjánà ẹni dútẹ́ nínú wọn ibi kẹlú ẹjọ́ mi kẹmẹ́ yẹ yóò mi ọdọ́kọ̀ wa eye yomi edogoa kemal jenne edungowa mana rabale ayale inna ashabal jannati alyawma fi shughulin faqihun abola yawma kudure yadu ada bitobi wono fiqa fi suri eh munda bitomo kema yale do akomo ونفق في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع فاليوم فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون ayé gidẹ ìpẹun tó kàpọ̀ àmáyà mẹ́lẹ̀ gidẹ wà tírẹ́tìn ọlọ́run ìṣe ọkọ̀ ẹfẹ́ oyákàyànkì adọ́mọ́ àmì àkáàkiri ń àdé gbogbogbò adọ́mọ́ abamaka vere anya nọla ka ya kumegboogide ịya ma ya kelegoda alụghị abịghị achamụmalijanna abịa adịghị ama bee ma adị إن أصحاب الجنة اليوم في شغل فاكهون oye kakai amumal jannaba amma fi shugulin fakihun ma dé ube gise engage ya gboyonye àmì ìdádé ẹ̀dọ̀mìrà tó yà kìtẹ́wọ́n máa yìí ilẹ̀ ma ya gbọ́yún alẹ́tàtẹ̀lẹ̀ tọ́gà ní ṣubulin ṣeun ma ti engage majadewum alitatele togane fakihuna iyi idadi ẹun dúkì dẹnẹ kàdó àwà ìdádé lẹ ngbòkì alóṣùgbò dáadé kì tí gbòkì kó ilé ẹun ẹdúdé gẹ̀lẹ́ṣẹ̀ bíúzì ní àmẹ́wò rà kọ́lọ̀kọ́lọ̀ ora eu yeu ora ya fu yeu memele ora yeu le royal janna ora yo lubo yo yo memele kiwa kimase ki atona yo lo se ki atona okon ora ya moya urban atroba wa fakihatan wa abba ora ya mategini ki yale lo le akoto amoto ma yo manabe yale lole aya chamoto kifudin moman chamoto ko yima chedi bala chedi jejele chedi eremun chamoto wa yebedo yebedo mama wa bema wa hoyo lan mawudu yana timbe ko yanen wildanun mukhalladun ay motela ke idadi ay motela be uraya momal janna uyo kolon yani idha ra'aita thamma رأيت نعيما وملكا كبيرا ẹmẹ́jú dáadú ráyá mọ́mọ́ ìyẹ́nà pàánẹ̀ kọjọ́ bù yí mọ́ ọ́tẹ́ ẹmẹ́jú dẹ́dọ́ ọ̀hẹ́ ọ̀hẹ́ yóò tẹ́mẹ́yẹ àmọ́ ọ̀hẹ́ yóò tẹ́mẹ́yẹ àbẹ̀káàbọ̀ wọ̀húrùn ìyín ka àmfẹ́lẹ̀ lóìlmọ̀knún jẹ́zẹ́ àmbìmọ̀kẹ́nu yàmẹ́lón abóbulẹ̀ tàbóbulẹ̀ yóò mẹ́mẹ́lẹ̀ lulu ilmuknun madabo jamari ma ideun de ki wa mutuma kuyun lam yatmithunna qablahum insun wala jan ya oma gbelo aljanna dugi samoma kojo kuma mama aljanna yi ajanu yo me du mama no na wela du ayo mama mama oko maikete mama إن أصحاب الجنة اليوم في شغل فاكهون أمام الجنة أملكة لهم هم وأزواجهم في ظلال على الأرض متكئون هم وأزواجهم تما تما يا ما أنا تنادوا أنا ẹnẹ̀dú tẹnẹ̀dú àlẹ́tàlì yánà mọ̀ kọ́ yà hàn lóyí àmọ́nù bí kàláwọ̀ ákùkọ̀lọ̀ mẹ́ẹ̀mí aláwòyẹ́ ni hóm wà àzọ̀wàjúhùm àmọ́ pàmọ̀ ẹ̀yàmá fi ìrìnlẹ́ẹ̀lẹ́ màdí olùgbọ́ nínú kọ́dá ní inú náà dó olùbọ́ mẹ̀mẹ̀lẹ́ àmú kọ́dábò mẹ́tẹ́ ní òyò ya mọ̀ màlìyànà ó yẹ òmà àwọn yẹyọ alàlẹ̀ àrọ́ ikì ẹmàdókí àrọ́ ikì jẹ́mù ọwọ́wọ́ ẹmàdódókí àrí kọ́tù rẹ̀ ẹmàdódókí àrí kọ́tù àtẹ̀ìdádi àtẹ́ onú ilé kuma tẹ́ dọmira tí ń yàdá sínú yà tẹ́yìn inú ọ́dà inú rẹ̀dà àtẹ́kì abọ́lá nùkú alifíà mùtẹ̀kìhún màkíká kánẹ̀jẹ́ oyá àtẹ́yà lè yẹnalẹ́ àtẹ̀ṣẹ̀dọ́mọ́ wọn mú bí àtẹ́lẹ́ àmánú yẹun gẹ̀ẹ́ egbò jẹun lẹ́dẹ̀ lẹ́kùn bí i ha fáàkí ha tún wà lẹ́hùn máa yẹ lẹ́hùn fi ha fáàkí ha tún ìṣẹ̀dọ́mọ́ máa mọ́ máa lè yóò mẹ́mẹ́lẹ̀ olóhun fi hàn

ubiele duka do matini matini e ona che bi ume du me won tini me won request unge aw ma na request otaga da madu ake o e o sa e o e vilu ile abeki won ni duka de do to pim pim pim pim pim pim assalamu alaikum assalamu alaikum hello na tenu yeun yo la bai yo la bai yo la bai ọmọ ìyẹnà kídọ̀ ti lo gbogbo takíkọlà èèkò kọbẹ́ tó dábá lè fi sọ́rọ̀ tó yóò ná aláwọ̀ kan wá máa rí pẹ̀sù yẹun lè máyà yẹn awọ́ mẹ́lẹ̀ دعواهم فيها دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام دعواهم فيها إن قويا أمام enu bukata nkpọngọ abaghị lugbu yo nhatene yo omi abaghị nhatene ni ateni pepesupu elacha edo yo totolon ateni ụmụ edo yo okunu ọdọ meji okunu yo ọkọ eteni ileke inawe edo e en request ṣe aki subhanaka allahumma ẹ̀mí kẹtìní dí ẹ̀dọ̀ ẹ̀mẹ́ alóyò ẹ̀nà kọ̀gẹ́nẹ̀kìdẹ́ ẹ̀rẹ̀ rẹ̀ pé kù yọjọ́ tébùlù ń gbọ́ ọgbọ́ ẹ̀gbọ́ ọgẹ́nẹ̀kìdẹ́ ha amma atakayan bola gidai amuda vitubi amma malijana meni hum wa azwajuhum amma malijana aluta alijana maji alijana atu dunia amai pamoja ma ngolo ya konko konwa yaji alijana atu dunia oge maka oya kokon di masalati oya kunya jaga jate

ẹ̀wọ̀ ìṣe ayé yéhe kó a nà ẹ máa tó nẹ̀rẹ̀ ṣe ẹ máa kò ń ìṣẹ́dá yìí gbogbo kò ń gbogbo gbogbo ẹ̀ṣẹ́ ju gbogbo ṣe kí ọ̀nà bọ̀lọ́gọ́ ọkọ̀ ń dòlò dòdò òun dòlà ní ọkọ̀ ń dáwọ́ tẹ òun kòjúra owó ìjúdù yú ìmọ̀ owó ìlú ọkọ̀ ma ló ti màtàlàjá ló ti makaranta yìí ló tó gbé yóò pé yóò mọ̀ ya mọ̀ amánu ayá yìí ọmọ àjọgbà pé òun kùmàlú tí ó ti ìgbómi ọlá òun ayá agba ìmọ́kọ́dú máa nẹ̀yẹ́ ìbẹ̀rẹ̀ ayẹ́ kọmọdún ṣoṣolo ẹun kùmà bí wá kọmọ̀pàṣọ́gbàwọn ẹgbọ̀n àtàkùmà kó tí pé tí yọ ma múnù múnù múnù múnù múnù múnù múnù ọkọ́ kìdí ó máa máa dólà mẹ́rin ẹgbàrọ̀ ẹ̀rìn ìṣẹ́bọ̀ máa yán uwe ọkọ ọ̀nàkẹ̀lẹ̀ onúgbònúgbò ẹ̀dẹ́ gbùlùgbùlùgbùlù ọ̀lọ̀gbùlùgbùlù àjẹ́ ẹ̀nàlìhó gbọ́jọ́ náà ọ̀nàkẹ̀lẹ̀ adẹ́gbùgbùlù abọ́nàkẹ̀lẹ̀ adẹ́gbùgbùlù wẹ̀nà yàmí èyí yọ yí ó kàímọ̀ òun sọmi ọ̀rọ̀ ẹ̀yẹ kejì omi ọmọ òun ó tó jí kẹ́nẹ̀ẹ́ wá dàínkù pẹ̀m àtẹ̀kí ọ̀dọ̀ bá nà mọ́ ọmọ tẹ́mi onúgbé mi agbókálù a máa tẹ́mi agbókálù yiri yìí rẹ̀ ọ̀nà mẹ̀mẹ̀lẹ̀dẹ́ náà bì kí kí mú mi di sọmi ọ̀ọ́yàwó ka ya máa ń rí mẹ́lẹ̀kẹ̀ ìnà ẹ máa yọ̀ wọn ọ̀la ọ̀kẹ́lẹ̀ bókẹ́lẹ̀

ẹni ma kéré lélẹ̀ yìí ìmáni ìmáni fi mọ jọ gẹ́gẹ́ ní ṣàǹkì ṣàǹkókò àkóyí ọkọ̀ a ari bibi bókẹlẹ ìyára àbóbùlà múdòmù náà fòká àmà dọ̀dẹ àyókọ̀ ọdẹ ma gbè wá wóyí ẹkọ̀ ìdágó ọ̀pọ̀pọ̀ ọ̀nẹ́kẹ̀lẹ́ òbílẹ́gbẹ̀ ọ̀nẹ́kẹ̀lẹ́ anọ́ yà yìí igwete alkunubule na dini kpali onubule isi palingi se e, mana ya wewe ẹ̀yìn òjì wọn abẹ́ tààlè pàkójáká iye ọmọ àtàyẹ̀lò àtàwọn ka wáhùn onúbọ̀ ọmọ àdẹ̀hùn dámọ̀ wáhùn abóhùnyẹ kàrẹ́lẹ̀ mẹ́kẹ̀ẹ́ ẹnkùnrí ọmọnubẹ̀rẹ̀ yìí kí a mú ìwé apẹ́kọ̀ ọmọnubẹ̀rẹ̀ ìtanyájáde àárẹ́ ọkọ́ yàtí ní kí akámẹ́lẹ̀ agọ̀mọ́mù píọ́ta ọmọlẹ̀ agọ̀mọ́mù píọ́ta manyamẹ̀rẹ̀ ayé ọmọ bí yọ kíjù hàrí yúta ma ń akọ́mọ́yìn skulu agbóbókẹlẹ̀ bọ̀tọ̀ bọ̀ takọjọ́

ina dini gobo no ewe imdu imdu shadini imdu wade yoro kon kan kon kinya ko yami apusho kon wa yoku wa zine wo ko wa yubodo ala ala ko yamale na dini amma onekeleki na dini kihola mola ko ya mudene kuma na dini abele nga ya kidea kukoloji mare shem kone kalau lebaye kibye kiwango kalau yeni يا أيها الذين آمنوا قوا أنفسكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عَلَيْهَا حِجَارَةٌ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ الله أكبر. أنا سلام دلنا في سكولو فايا إيه. تاتي أدي أمي كيا ayé gidi àyà 56 ibi sórọ́dù àti wí tọ́jì àyà tẹ̀rù ǹkọ́ àwọn ọlá yóò ọ̀dá ayé kàpọ̀ àìgbé sórọ́dù tààrín gidi ẹ̀wọ̀n ayé lẹ́ka ọjọ́ ni ayọ̀ lẹ́bínà amẹ́nu amẹ́mẹ́dù kẹ́mẹ́nu kẹ́dọ̀ lọ́jọ́ kú àǹfúsẹ̀kó mẹ́wọ́lá mẹ́yàdó wà àlíkọ́ pàmọ́ ya mẹ́pàmọ́ mẹ́ mẹ́wọ́ mẹ́yàdó todo una gide wakudu ha epo giadu dalo giadu kwane kupayo anasu o one iki mudo bodini one kele ono bole ayi moto be ma te ko te ko ubi kakele jaita ba yiduyon ko umbele nguna hajala mai abi o koyin to o one ní ìwọ́ oko kúmọ̀ lè káyíwọ́ yà ta ìrìn ẹ̀pọ̀ òyí ọkọ̀kọ́ yà máa jọ bẹ́lẹ̀ náà máa dẹ̀ ojú ojú ẹka lè ní mọ̀nà àbígì ní kí máa yà ọgá ní ẹlẹ́dùsù kọlọ́bà àbílẹ̀ ààyàgídẹ́ oyi àtẹ̀ ìdáadé àtọ̀ ọ̀fẹ́ ìyá àlìjẹ́nà máa kíká kánẹ̀ jásòdé ní ayé ẹ àwọn lè dé ìsúrégì dọ́gbámi ìsúrégì dábájọ́ ọjọ́ ọkọlà yẹ́lì oṣùrù lèzínà كفروا وأزواجهم وما يعبدون من دون الله يحشروا الذين ظلموا وأزواجهم dabi mochi dabi mochi dabi choka tule الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فهدوهم إلى صراط الجحيم الله أجمع سبالك دوك قروه ولا نمنا آية لي أن أوشر الذين كفروا مما ظلموا mbogi jamena allati mamma kuruji jabakete hum wa azwajuhum ama kama yama iya sababu la machama kama koma iya tamaketen wa makanu ya'buduna min dunillah kama nduk mararulu biojo ama cha yanu ama chubewu okolodama okoko ya chubewu okoko ya cha yanu ọya acha yẹnu ní agbede agbo agbo boko agbo munumune ngi adoro ọkọ nwi acha yu gbanwo ko nwi agwo alo ogugu ngwuche loma ogugu ela bi ngona kala ewa Allah chaku chaku ya neke babia kerebone kele kiso yengai aja yenu ato ukwano ojona ojeni ushuru alladhina zalamu wa azwajahum wama kanu ya'buduna min dunillah aboye kichabwa bogi solama lati kuma tu demi wagba yorai ina yo yoni no ko yoni mamma koro yija bakiti ya tamaketen wama fàdúhùn ilẹ̀ sírọ́bù ìjọ̀hìn mẹ́dàrẹ́tì máa ló tọ́nà náà lọ́pọ̀tọ̀ lọ́wọ́lú iná lẹ́nàáyé inú ilẹ̀ yìí mọ́ mí ọ̀tọ́mátìkì ma wede ubele do nya takagu adu anikero ke do ka do man ilo yo je adu mene kero iju imedu da choko yo imedu da tichi bada oyo imedu sahihi ne ode imedu sahihi ne eni wa adebu ayenu eche egbaru ete egabo okolo yi eme ŋɔ ge le me yiye ne ŋu kpako ɔma me keke le nu ya yiye na ŋu mbi ke le do kimani ke nera ne ke ni ne okolo yame ni ene ke bi na ebe da ŋɔ ma do bo kɔŋu be wu da kɔŋu be wu du okolo ye ni obila ni ni hɔn alo le ɔwɔ tie ne du ni buta ene na na buti ŋui. amuta bobo le duki yale ne ne ne ni hijabu ye du ti u ne kolo ne oge ne oge no ma duki adu ko yin adu hun kara tu mona lule o kolo akim do kolo qur'an kolo akim do kolo adini atul qududa o kolo yame assalamu alaykum assalamu alaykum aman wejo lamuha ẹmúdẹ́nà máa méjì bó yẹ tó ayayi kéèkéè lèbọ́ tó bọ́ ọjọ́ ìdá ọjọ́ jẹ́ káníkéè lèbọ́kè àmọ́mọ́lìyànà àbúkọ̀kọ̀kọ̀ọ́yà mamúdàmá sàdíni àmàrábì wátẹ́ àmàmúkọ́lẹ̀yìn ọgbà mẹ́dọ̀ tàmátàmọ́yà máa yìí kò yí màjẹ̀dàmá yóò àdínà ọjọ́ yìí ọkọ̀ dé masalasi dókò kàràtọ́ ọ̀yà ọ̀yà dókò àdúrà ìdókò àdúrà ọ̀gá yóò gbò má tọ̀ gbá wọ́n yọ́ kí agbó màmá jẹ ọmọ tí yí èyí gbogbo màtọ́ ọ̀gá yóò rọ́jọ́ ọjọ́ kí máa náà rẹ́jọ́ dán wá lọ́wọ́n fi ha fa kí ha tó wọ́láwọ́n máa yà dẹ̀rún òbí lẹ́gẹ̀ salamun Allahu akbar Allahu akbar lamu mal يعني تحيتهم يوم يلقونه السلام في سورة الأحزاب آية 44 هو يوم ملينا يوم يلقونه أجوك ما يرجيك أجوك ما سلام ونسي سلم أغايين وصوهم يعني بكم الجنة الجنة سديني أكو ديني شوغنك دي سلام قولا من رب الرحيم كاي هيا جدا آيات من لوجيك سلام قولا من رب الرحيم أنت جيت سلام أتني مجوال يا ممدى بتبوكا سورة الفرقان ذلك أجل وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن أو أما دوقوا عليه يوم كبالي إنما دوقوا أكا في يوجانه أبيل بجوه مده الذين يمشون على الأرض هونا أبلا لهم عدر ينن أبلا نقابنا فوقه أغبا مالو لنا مالو لمما إتو درك كما ما ترمو يتوقع أما دو يوكي قرآن أيوه ما أكماني يتوقع بقى من ملكي ديدي أبلا ما تقدر لدي أولي كذي أكام bẹ́ẹ̀ náà rí ẹ̀rọ rẹ̀ àkìmọ́yàn ní máa dùkùtà náà yí dùkùtà náà yí ìrọ̀ yí yíó yà wọ́n mọ́jẹ̀ lọ ní ẹlẹ́gẹ̀lẹ̀ kó yọmṣúnà alàlọ́rùdì a máa dóhun dó àràhàmáni máa lòlò yánà hàúnà wọ́n ìdá ọ́pọ̀bọ̀ wúmọ̀lùjẹ́rìlónà àbẹ́kùnmà máa mú wọ́ amakùnmà máa dínà ọjọ́ kùnmà mọ́

èmi kìdẹ́ yìí ayàwó yìí yọ́ mẹ́jọ ayà 58 náà láwẹ́ ní salamun kọ́ọ̀lá bí ma na kọ́ọ̀lù salam ukọ̀lẹ́gì nẹ bọ́ọ̀lẹ́ ihò ukọ̀lá bẹ́dọ̀ ukọ̀lẹ́gò ma kàwọn nẹ̀kì adábómi ma yọ́rọ̀ ọlákọ́lá wọn gbítì kọ́lá wọn rúkò odò àdínà bàpàtà ọmọdọ́ islam odò wà èdè tí wà bẹ́ẹ̀dọ̀ ẹ̀ṣà salam salamun alaykum bima sabartum fani'ma uqbaddar salama elumu mi alumu mi angamu malijana ik aye kuma gbogide jamal akwa e ka o ma salamun alaykum ebolo yoki sálàmù ọyọ́ kí udẹ́pá ojú àkúrí mẹ́dúkú ìhìlẹ̀ ọjọ́ mẹ́ràún mẹ́rin ní pẹ̀lú ríbà ọkọ̀bà dẹ́rù ogbó kíkè wọ́n ti tààlá yọ mẹ̀mẹ̀lẹ̀ ìyàdọ́mọ̀ ọ̀nàm لا يسمعون فيها قولا لا ي... إيه، إيه، في سورة الواقعة لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما لا يسمعون فيها لغوا أما ماليانا إن بدو ما بولا وقلا كره وقلا وبالو Ma gbọ́ ìhẹ̀jẹ̀nà ilẹ̀ fílẹ̀n tí dí kọlọ̀ ọláka ìdúkọlọ̀ lẹ́dẹ̀ sàlámà sàlámà sàlám sàlám ògùn yóò fi mọ́tọ́ náà dé ẹgbọ́kùnkùn ìjà pé sàlámà ìsì mọ́tọ́ yóò yóò dọ́gbá sàlámù aléìkùn wẹ́pọ̀ ní náà dé wẹ̀ náà di sálámà hùn tí ayé ń ẹ̀rí òun náà di sálámà hùn wẹ̀ ẹ̀dọ̀ ń jẹ̀dá wúkú wẹ̀ ẹ̀dọ̀ ń jẹ̀dá wúkú sálámù aléìkún sálámù aléìkún sálámù aléìkún sálámù aléìkún àkúgbọ́ yóò gbà mí mú mi سلام عليكم سلام عليكم فادخلوها طبكم خالدون سلام عليكم أما لكم هنا Ewu sálámà ojú ọkì ìdẹ́kọ̀ àmì ẹ̀bọ́ ọ̀la yọ dáma wà Hello. <laughs> Ó wà mẹ́rin òdẹ́ òtò yìí. méjìbó méjìbá ní yáhùn tó yíó ugbà kí ìsìlámù dún wà rẹ̀ ugbà níbi ìsàjí ìpàgé ìbáìbòlò ẹ̀kọ́ wọ́wọ́ rẹ̀ ugbà níbi mọ́sádẹ́ òsì moses ẹmí báìbòlò bí ẹgbẹ̀ wọ́wọ́ ugbà kó ń gbogbo ń parẹ̀ jesus agbámọ́mọ́ ṣẹ́dù ẹgbẹ̀ ìbáìbòlò book of matthew chapter 8 and chapter 10 verse 5 to 6 Then as you are going, enter not into the house of Samaritan or the house of Gentile, but go ye rather to the lost people of the house of Israel. Thou shalt not enter into any house until you say, Salam alaikum. ogele ti dọmọ yali ngbodo kàmẹ́ ya tuwa yalo mẹ́tàbà yalo ọ̀nà dúta nù sí dẹ́gbẹ́ àti salamu alaikum elekere new world translation bible elekere rcm bible roman catholic mission bible ogele m akpọtọ m salamu ogele m akpọtọ mọrụ chọọ madame Ihe kweghị akwụ ịnụ n'agbanyeghị chọọ chọọ aga m anya akụkụ ịnụ n'ale ndị amụrụ chọọ onye isi eji ọtụtụ salamu ịịnụ ka n'oge mmụọ mmụọ duw na so ha abisọs mgbọ okporo dị dị mụ salamun kọwọla magoko logic kinado de haya ide salamun qawla ukola salama ugwa salama ukola ya e bola ukola ko na gbogi ogan nori obolo nete <coughs> <coughs> ya nya wa <coughs> agbe ya ma ọ na-enwe ileme ndụ na ya anya kwuo ike mirọbirọ gbọdọ ka agị lọ yike egide ìtàbalẹ̀ wọ́n jọ angéjọ àmì múmi ní rẹ̀ ó jẹ́jẹ́ kárí ya múmi ní lẹ́ni púpọ̀ ndú àrọ̀ ìmì ọjọ́ jẹ́ nà almusawir almu'minu assalam amanu odo amado emi salama anya wa kugbo odo odo ene amado emi arrahim el so ya arrahim odo ati yomi tabale tabale eyomi yo tabale tabale ya jigogo e odo ati yomi ki adu kerebadun ke yomi leku bo muna ki jane ma ori mama okomoji ẹ̀wọ̀n ní ìṣẹ́kọjú orí èyí omi ọgé ìdẹ̀ẹ́ odo ase yomi ki abugo muna ki jani yuna eyomi ole kojo aduma du kereba madun ki abugo ki yuna le eyomi ole le madoki arrahim sarahmani no arrahim no qala arrahmani le umeni salama anya ku gondo arrahim bimana <coughs> eyomi ojo le ki alayhi salama yo yo ki anwa kereba madun ki chamama jana le

ọ̀nà àmàdọ́mù wájọ́ ọ̀hún òkú òkú kẹ́ẹ̀dẹ́ kẹ́ẹ̀dẹ́ àmàmúdúdọ́ máa nìjẹ́ náà àmàmú òkú ìdúdọ́ máa nìjẹ́ náà ẹ̀límúná fíríkì àmàpá àlìyẹ́nà yọ́ òunwà náà ló pẹ́lá mọ́ nẹ̀yìn àmọ́ nẹ̀gbọ́kù bẹ́ẹ̀lẹ̀ àṣẹ́gbàdọ́lá máa tọ́bọ̀tọ̀ mabiona go ona ni tenga matibo ona ni kuma tibo ona apayan ike ewele abegi ojo we do ojo atena aliyana we tenga mayo ete je ti ojo gidaliyana e pe ma bona kama ojo nabi muhammadu peno anabi <coughs>

takuma moni mipita kaka dini islam afo afo wona, islama vowona vowona nichakoyu elena muka ina ujika ma kabba ko bugbi mado ko ngaji shewa ogoi ma jewu ni ase yarere ma gbocho dama bo angeje bitayo se meje bitana le kokoko ado ma yeyi ayé mú dúkọ́ ànẹ̀sí máa kọba kó bùbù mákì àlọ́wọ̀ ní káyójí tí ó máa múdò wọ̀rí mẹ́ àmúnà agbàfẹ́ fún agbà ẹmdàmú ìhàdísà níbi mọ́mọ́dúdú kẹgbà kẹkọrẹ́tà múnà àṣàdí ní dábàkà níbi náà ejú ọmọ ejú rídà èjò eyo ma yẹ ní mma yọ odu o na me pa ori ko yan ọla yẹ ai ai yẹ bẹ kekekekekekeke me ewu ata wẹ agba anakẹra ọgani wọn na wí wá bí wọ́n kó yé ìtàgìyàbọ́ la má kó ìyọ̀mà yẹnẹ yìí àmọ́ náà tó dókì akọ̀là kọ́ yọ níbi kọ́kọ́ ya òun jàjẹun akọ̀là àbòyì aṣàdínì wọn kì í ní dábò one inch ìlàgbẹ̀ẹ́ wẹ̀lẹ̀ tùbó yàmí adé amda ni hair salon kela gbagbunde pum konuge ti disco kẹyàn kí píkìníkì pàtàkà báyìí kí làgbé wà náà kí làgbé dé mú ìwà náà ní ọgbẹ́ máa ní yìí

eh ngalao amomal janna ili kojo atema dai alquruma dai aljanna dai ola ngojo ayaka uruya momal janna dai amma ne yododo kwan e yododo gbede oyo tamomal janna tamomauna odede ma dama yabaki ti taka momal janna gindi ke jida di bebe

yẹni wọ̀mtáàzù liyọ́má ayyóhal mùsùlùmù bẹ́ ọjọ́ ẹni wọ̀mtáàzù liyọ́má ayyóhal mùsùlùmù ayyóhal mùsùlùmù na àmẹ́ ọgbẹ́gì lẹ́tẹ̀ bìlì ayyóhal mùsùlùmù na àmẹ́ ọgbẹ́gì yẹ ìlẹ̀kùnmọ́ búgá náà máa oye ngini kide memudaru memola me yoduve amado yo memelede elia makaviri eye mamde dudu tipati pati pati pa eche koyi deni na yoge godimi dimin ukale manna balagada amakaviri pa mumunafika dini ene nene mola mawe madonga na dudaki itene kwane enyo ma ya donga takenya kwane e orí dùn mẹ́lẹ́ ayáyàn rẹ̀ òyí ọjọ́ tó yà ẹ́ àmọ́ dàdú kàkà mẹ́ ọgbọ́gbọ́gbọ́ ìmẹ̀yẹ yẹ́ àdèmí abájọ́ àtẹ́nì rí mẹ́nu wọ́n tún kí mú dàmí tó yà wá dọ̀dà ìdírí dọ́ọ̀mà bẹ́lì sí dọ́ọ̀mà ìtàrí ojúlójò yìí jánẹ̀ mẹ́wọ́n tún kẹmà gẹ́gẹ́ òdó ìgbà kọ́ yá mẹ́mẹ́ àdó tánì ní ìdó na rẹ̀ ó nàgbọ́ rẹ̀ pẹ̀lẹ̀ntẹ̀kú gbà mú màláìkú mẹ́ni wọ́n tààzìrì yóò má ayyóhal mujirimun máa yá káwọ́má ọlàmá káwọ́má dẹ̀ alẹ́m àhàdì ilẹ̀ ikọ́m abídẹ́ àwọn làkàtà ụkọdụ atọmen ya beni adama ameoma nebi adama mgbukọlede hmm. ala ta'budu shaitan kakume jipe nukume rari ibili no enwe ibili era na era yi obibo te yi o mẹgbẹ̀rẹ̀ ibili mẹ́dọ̀ no ụkọledu atọmen magbanwumen òun ebìrí ìgbà ìgbìtẹ́wọ́mẹ́dẹ ìnáhù lẹ́kùn àdúgbùn mùbín òun ebìrí ẹnẹ ìnàtàrí tí wọ́n ìnàtàrí yúgidi wà ní ìrìnbùdú ni mẹ́múdẹ náà rádá náà rárọ̀ mi kò ṣóódùmẹ́ rí mi lẹ́yìn hádà sírọ́tùn mustaqim ilé ohun ṣọ́nà yóò pọ̀ pàkádó yóò mẹ̀mẹ̀lẹ̀ dúpẹ̀ ti adágò ẹgbẹ́ ìbìlì ilẹ̀ hàn tí ó mẹ́gbà mẹ́dọ̀nú mẹ́tẹ́gbà gbọ́ kàláyì ṣòbí àdáhùn ó yá ní agìyọ mẹ́gbọ́ dédùdédùdé tòròdédùdé dédùdédùdédùdé tòròdédùdé màmá àwúdá lamányánì agbó àyágá àwú ọ̀kàgá lòlẹ̀ ọ̀kàgá ọ̀gbá ọ̀kàgá ńlá lòlẹ̀ ugbó yídẹ̀ mẹ́rin ọgbọ́ iyo ogwe nwata bụ ido ọmụnụgbede tangele ọmụnụgbede tangele akabiri eledaga gwọ ọkabeledulugwu ede nele n'otogbolologbo daga tanya kanwụ bo ìtukọ́lá ẹ̀nà máa jáde rẹ̀ mẹ́wọ́n yóò bìí mamu shodo kando yane yodo yane yo gero bo gintegi ya chang mang ka bo bula ti yo gide na le gere papa maya tubi mu ma ku shodo ma ya de yana no moi ma wa yele do emi e ga bo ma ji ko tali babo babo ame lo ko ma je ku mo ko ni lo go ire na me na mo nojo amon nojo ngo o bo ke wa tubi gbogbo màbọ́ wá tó fi ẹ̀yà ìlọ̀lọ̀ abọ́kì wá tó fi wá tó máa jọ yọ́yọ́ lẹ́yìn àbọ́kì wá tó fi àmà wá tẹ́lẹ̀ tí bọ̀ máa jọ yọ́ má lè yìí àbẹ̀kókòkò máa já jẹ́ ọmọ lè mọ̀ kókò mú sí nígbà mú kó gbé wọ́n lè rókè yọ́ tí kékọ̀ ọ̀yún ààrí àbòdú ubi ma mú ìyún máa ṣe òbí mẹ́ta ń kókò fún mú pé agajá nà yọ jẹ́ Subhanallah. ẹ̀màkí ẹ̀nà láti ìkà ìwọ̀ ọkà àbájọ ẹ̀kà náà kọ́kà tó gbọ́lú ẹ̀hùn kàí àkùrá nà ẹ̀kà yìí tí ẹlẹ́nà náà kàyẹ̀ ẹ̀kà mẹ́lẹ̀ kò dá lónìí tó ń kàí àkùrá nìkà ó yóò ẹni alẹ́m àhádì ilẹ̀ ikùn àìdẹ̀wò kọ́tẹ́wọ́mẹ́n ene tabadago akini iblis akbar ashadu anna shaitana rabbana usadago iblis ona yewa o ma ya ti do ma ba yo ile ene lu yo akamo ne ta ya ya dị ẹkpọ wà dé yà nà ọjọ́ kẹnẹdó àtàkó àkítọ̀ ẹnẹgbẹ́ ohun ohun èyàn tẹ ìbìlí ẹlẹ́ ohun adáma ọ̀dọ́ pé ìbìlí adáma ọ̀dọ́ dáwẹ́rẹ̀ owó àbẹ̀gẹ́rẹ̀ ayí káma yá tùsọ làárọ̀ ọ̀nà yímẹ̀ ìbìlí ẹbọ̀ na gbogbo ọjọ́ ilẹ̀ níní àmáyá tùsọ làárọ̀ ọ̀nà yímẹ̀

business transfer duka gbé disco kìtọ́ kom. gidi kòkòkòm ó ní eyín tèbìlì wọ́n máa tajà wọn náà yíhùn lọ́mọ ngba yé lẹ́dẹ̀hùn sàkàtì disco kìkàdọ́mọ gà ìrìnà tó dábálẹ̀ ka na الشيطان إنه لكم عدو مبين الله يعني يا أيها الذين آمنوا هو أما بيجي نكره نجو لا تتبعوا خطوات الشيطان mẹ́kí lè bí àmúgbò kèbìrí ìdẹ̀rẹ̀ tánẹ̀tánẹ̀tánẹ̀ yìí mẹ́yàwó ìbìrí ìdẹ́mẹ́dẹ̀rẹ̀ tánẹ̀tẹ́bìrí ìbí alóògbọ́lẹ́ndó ìnáwó òun ìbìrí lókùn àdúgbò mùbí ẹni ìnàjà mẹ́rin tí éjú gédé fọ́mà tí kọjọ́ rí ìsúgbò fún tani má dẹ̀rẹ̀ tọ́ ní ìbìrí àwọn ya mẹ́yà kó ńgbò náà ń yá làálò ilẹ̀ fún mẹ́fúnmi ìbìdágọ́ mẹ́kì yẹ́kọ́ mi ìbìrí àwọn ya lẹ́ kí a nà ọmọ ìwọ̀wé ìbìrí kí àwọn adága tẹ́kọ ya mẹ́yà lè kálókòó ebere ọ̀nà yí ma ẹ̀ẹ́dẹ̀rẹ̀ tèmí àlò ẹni dúkẹ́ àtẹ́lẹ̀ bẹ́ẹ̀lẹ́kẹ́ àkámádìlì pẹ̀lá ló ìpẹ́ ẹlẹ́mùn ẹ̀dàgàdù dọ́dẹ̀ yanẹ́nẹ́gì adẹ́gàdù túkọ yìí kí yẹ kọ̀lọ̀ ọjọ́ fi kàdìdẹ́ yìí kùmàmùdókú làlàyé àmúni eyú ìbílí àìmọ́rídà bílí lọ́nà òun tó dábálẹ̀ abdullahi ibùnú abbas yẹ́ẹ̀ yẹ́hùn tó kọjọ́ kàkí iyọ̀ máa jẹnú ẹ̀hùn lẹ́ ọ̀làlù ìṣẹ́mú máa kàlẹ̀ òyẹ̀hùn ìṣẹ́mú máa dòtàrọ ayẹ́lẹ́ omi ìṣẹ́mú máa mọ́rẹ égbómi lẹ́dù kàdálókẹ́ dẹ́mọ́ ẹ̀mọ́ pàyẹ rìrì rẹ̀ ẹ̀rọ̀bọ̀ tẹ́ ẹ̀kọ́ ti sàbí ilẹ̀ láyé mẹ́ èèyàn ló yí dúnyà mẹ́rin lẹ́gẹ́dé ẹ̀kọ́ ti sẹ̀bí ilé ṣẹ̀tọ́nù mẹ́ ọ̀tọ̀ wá ti ṣẹ̀tọ́nù mẹ́ ẹ̀hùn kọ yóò àgímẹ̀ jẹ́ngà báyò ọ̀wọ́ tí màyà ọ̀wọ́ dọ̀ èèyàn ọdọ pé argentina manu bọ́ọ̀lù anẹ́yìn alótégégù bọ́ọ̀lù lẹ́dá mẹ́kọ́ ní ilótógún wọ́n àti dá ìmúdọ̀ ọ̀nà ẹ̀yẹnẹ̀ ọ̀nà ayébìnrin àtọ́ alódọ́mọ̀ ilótógún ma ń yàdọ̀lọ yọ pògó kọmùnìkínà nàíjíríà dínà yọ ìmúdọ̀ ọ̀nà ẹ̀yẹnẹ̀ sẹ̀bí lìláyì mama ne disco kọ́ àyánà yóò kó òwe magolo ilé yọ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́

onobile kiri yi kaka onekele kiri ye eyi oye kuma yamu oye ka oye kagide ma biha ma ka kaka ka ya wai ene duki maran o igba ko yin e ye rokole ọ̀pẹ́ ohun ẹ̀tẹ́ yìí kọ̀kí àmì tó náà yọ́ sabilillahi magani ko so ẹ̀hùn tó kìjọun náà yọ yọ ẹgbọ́ mẹ́jọ kẹtọ́kẹ́ ṣe sabilillahi dẹ̀ ẹkọ ṣe sabili shaitan dẹ̀ lọ́dàbálẹ̀ ànà ọjọ́ enwe igbo na-adamu na ụmụ igbo na-ere oyi holomi mmebi oyi abụtutu pụmụ ka obi oyi tela ọya pàwọ̀ ìtẹ̀lá gbèsò tutu ń kété ma owó sọ́nà ìlàgbàdẹ́ pụm oyi kanibia muhammadu a kọ́dẹ́ ì wẹ́ta ya ebiri

chema na mama ne ngini yana yanyama yi amatuwa yegu megu manga ala tuyane ole ngala waka wa yani wala qade wala qad adalla minkum jibilan kathira afalam takunu taqirun wala qad adalla minkum jibilan gaskiya onwe bile ijakola jibilan amone nana nana nana amorona kpọchi kpọchi kpọchi amone yanuku nana nana nana nana ami malami adini onubonobo nana nana nana nana ama nana kinoko nana nana nana nana ebili uma confuse ni uma use mudu rare on kisebili